àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú. Òkúrọ̀ ni Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ òkúrọ̀ ni gbogbo wọn o. Kàláwù ìṣọ́ ṣọ́wa káwọn ìjọ o bí ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíà kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu ati Shehu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim niyas kó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì sede dé òpin ká Shehu. kó fi súnà rẹ̀ borí o. bisimilah walhamdulilah wasalaatu wasalaam ala rasulillah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri tí ẹ ti láǹfààní láti máa gbọ́ wa láti máa rí wa ike ọlọ́run àlàáfíà ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bẹ́ẹ̀ wa. <clears throat> ìjókòó tí mo fẹ́ ṣe yìí ó bọ́ sí pàjáwìrì ọjọ́ òní ni yọ́mọlẹ̀ àrìbíà déètì òní ni ọjọ́ kẹwàá oṣù kejì ọdún fourteen forty four. ọjọ́ kẹwàá oṣù kejì asọ́fàr oṣù sọ́fàr sọ́fàr kò ní alifu alamínú oṣù sọ́fàr ọdún fourteen forty four ìjókòó yìí òpùrọ́ ni súfì yìí episode two òpùrọ́ ni súfì yìí episode two agbani tí mò ń pè ní òpùrọ́ ni sufi yìí ó jẹ́ agbọ́ni tí ìjókòó rẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí àbágbàgbé yọmùlẹ̀ àrìbíà ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù àkọ́kọ́ alimuharram ọdún fourteen forty four. ó ní mo kọ́kọ́ ṣe àkọlé tí mo pè ní òpòrọ́ ni súfì yìí ẹni tí mo wá tìtorí ẹ̀ ṣe tàbí ẹni tí mo jáde lórí ọ̀rọ̀ rẹ̀ bóyá ó gbọ́ ọ̀rọ̀ tí mo sọ bóyá ó gbọ́ ọ̀rọ̀ tí àwọn míì náà sọ. So lẹ́yìn náà bóyá ó tún gbọ́ àwọn wàhálà tí ọ̀rọ̀ ẹnu ẹ̀ dálẹ̀ nínú àwùjọ wa ẹni tún wá bọ́ ọ̀tá padà láti wá ṣe àtúnṣe ráńpẹ́ àtúnṣe ráńpẹ́ sí ọ̀rọ̀ náà kò rí gbogbo àtúnṣe yẹn ṣe o ṣùgbọ́n ṣe àtúnṣe díẹ̀ nínú abá àtúnṣe tó wá ṣe yìí ibi tó lè ṣe máa ń tiẹ̀ nìyẹn àwa la máa ṣèyókù fún àǹfààní ẹni tí ò gbọ́ ẹ́písódù àkọ́kọ́ ẹ jẹ́ kí n plé ọ̀rọ̀ tó sọ tí mo fi pè ní òpùrọ̀ ní àkọ́kọ́ nígbà tó tún wáá bọ́ta padà tó tún wáá ṣe àtúnṣe díẹ̀ sí i kò sì lágbára jù bẹ́ẹ̀ lọ àtúnṣe tó tún wáá ṣe yẹn náà màá tún fún yín gbọ́ ẹ máa bá mi ká lọ ọ̀rọ̀ tẹ́ni yìí sọ rèé tí mo fi jáde lé orí ọ̀rọ̀ rẹ̀. àwọn tànátà ń dá kan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹni tí ọba aka yìí kò ní gbọ́ yìí ti ọ̀rọ̀ tó sì lẹ́rìí àmọ́ yìí ní sọ ẹ̀rí ẹ̀ èyí wò bóun ni kó wá náà ti rìn jìnnà nínú mímọ̀ sí àdéhìsì tó ń pariwo bóun ló ti rìn nínú ẹ̀ sí ìjọ mọ́ ìjọ ká súnà rẹ̀ àwọn àgbàlagbà tá à ń yìí láti rí sọ́ọ̀sùmọ́nù bùnú fúdíò àfa alimi ṣéwà alimi tiwa ní àìbùnú jẹ́ǹtà èèwà délé àwọn àfa láti bí gọ́ọ̀rẹ̀ ọmọ ọmọ híyà ni àfa àfa àyànlẹ́ ni àfa béèrè ni àfa sóró ni àfa ńbàtúrè ni àfa aláàyà ni ni wọn bẹ́ẹ̀ àyànlẹ́ ni bí wọ́n ti pọ̀ bẹ́ẹ̀ àwọn ṣe àwọn ṣe kàmáì èdèrè àwọn àgbàdo máa gba àgbàjì nǹkan wọ́n ti pọ̀ tó ní gbogbo àwọn bàbá wa tàná táwọn wí yìí tẹ́lómìn tẹ́lómìn ń sọ wípé wọn ò sí lójú ọ̀nà tànàbì yìí ànábì gan fálù wọn ó tún fálù wọn jà wọn sàhábà rẹ lọ. nà àkàrà ọkọ wọn là ó rẹ o. ìyá níbi yóò náà. àwọn bàbá tá a dákọ̀ yìí. ànábì tó fálù wọn ó fálù wọn ànábì fálù àwọn yìí fún àwọn sàhábà rẹ̀ gan tí wọ́n bá lò gbàrọ̀. gángan ní àdàbí bẹ́ẹ̀ mọ́ sọ fún ọ. kókó dé o ànábì bá lúrú àwọn bàbá yìí àwọn bàbá tà ń dákọ̀ yẹn kò lè yé mọ́nà kan sọ yóò takò mọ́mà tọ́ba ti wá takò yóò takò ni ò ní jẹ́ mú kí fi válù wọn wá ọ̀gbọ́ ọ̀rọ̀ mímọ́ rèé tó ọmọ yìí pé téèyàn bá fẹ́ tó ọba fẹ́ wọnú odò kan ẹni tí ọmọ awẹ̀ tó o bá fẹ́ tarí ẹ̀ sódò ó ṣe bí ìgbà tó o fẹ́ wẹ̀ òun náà ṣe gbà tó o fẹ́ wẹ̀ ìwọ ń kálù o ò tí ì kálù kò ní mà pé kálù lò òun tarí kálù. tí wàá tẹ̀lé ibo mi. yọ àtẹ̀lé ibo mi wọ́n náà ẹ̀sẹ̀ máa lọ lè yọ ẹni tí ó tẹ̀lé ibo ilé yìí náà ebi ó tẹ̀lé ibo kí n wá yọ. àyà kúmọ́lá. ọ̀sìn ẹni tí yóò bá tẹ̀lé ibo ẹ̀fẹ̀ kó Eh, òun náà ni ó tan rẹ̀ lọ sínú odò òun náà ni ó jà raburabu láti má ba odò lọ ọ̀rọ̀ tábàkùnrin sọ yìí súfì òpùrọ̀ yìí wípé ànẹ́bì gan válù àwọn bàbá tó ń dá akọ yẹn ju àwọn sọ̀hábà rẹ̀ lọ arákùnrin yìí ohun ó fi rẹ̀ hàn ayé pé òun gbédè yìí àkọ́kọ́ náà kò lè dá gẹ̀ẹ́sì sọyanjú. yanjú ẹlẹ́ẹ̀kejì nínú àtúnṣe tó padà wá ṣe tí màá padà play díẹ̀ nínú rẹ̀ ó ń fi hàn ayé pé èdè Yorùbá ó ní náàwù ó ní sọ́rífù ó ní mọ́ǹtìkì òun gẹ́gẹ́ fún ara ẹ̀ mọ náà wù yorùbá o kò mọ náà wù yorùbá kò mọ sọ́rífù yorùbá o ṣùgbọ́n ìṣesí àwọn oṣùfù ni pé wọ́n máa ń proud wọ́n máa ń wọ́n máa ń wọ́n máa ń feel arrogant wọ́n máa ń sọ fáwọn wà ń tí wọ́n sì sì ń bẹ̀ okay now kí a lè wá fi yé pé wọ́n gan ògbédè yorùbá ó wulẹ̀ sọ pé ògbédè gẹ̀ẹ́sì wọ́n tó ògbédè gẹ̀ẹ́sì tó lọ yá válù lò pé àlẹ́bì válù àwọn bàbá tó dápẹ́ ju àwọn sọ̀háàbà lọ. ọ̀rọ̀ tó sọ yìí nínú language ìjọba tí wọ́n ń pè ọ̀ máa. ọ̀rọ̀ tí ó nípọnà ni ọ̀rọ̀ tó nípọnà òun ni gbólóhùn tó sọ wípé ànẹ́bì gan válù àwọn bàbá tó dákọ̀ wọ̀nyẹn ju àwọn sàábè rẹ̀ lọ. ọ̀rọ̀ tó lò yẹ válù yẹn tó lò láàrin èdè Yorùbá ìjọ ọmọ táwọn lágbèjì máa ń pè yẹn ó ó mixi code lọ́dọ̀ àwọn kan àwọn kan sọ wípé ó switchi code o switchi code tàbí o mixi code lẹ́yìn náà bó tiẹ̀ wá code mixi tàbí oko switch ìyẹn kọ́ ni problem nínú ọ̀rọ̀ yìí bí kò ṣe wípé ọ̀rọ̀ tó sọ yẹn pé ànẹ́bì value àwọn bàbá yín kan ju àwọn sọ̀hábà rẹ̀ gan lọ ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tó tó wà full of ambiguity ni ọ̀rọ̀ tó ní ètìmọ́ọ̀lù nínú ni ètìmọ́ọ̀lù ní lárúbáwò ambiguity ni òyìnbó pè é pọ́nna ni yorùbá ó pè ṣé wọ́n gbọ́ pọ́nna rí tó ń sọ pé náà wà ní yorùbá sọ́dọ̀tì wà ń bẹ̀ ìwọ́mọ̀ ọ̀mọ́ ọ̀mọ́ bẹ̀sì máa ń bẹ̀sì máa ń feel arrogant nìyẹn tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ bí ẹni pé ọ̀dọ̀ yín nìkan pé sí. ọ̀rọ̀ tó wá sọ yẹ tí mo wá jẹ́ kó yí ọ wípé kò síbi tó o fẹ́ fà sí bó o ṣe sọ yẹn o bó o ṣe sọ yẹn o ohun táwọn èèyàn dìmú ń bẹ̀ òun ni pé àwọn bàbá yín wọ̀nyẹn wọ́n lóore wọ́n dáa wọ́n tẹ̀wọ̀n wọ́n sunwọ̀n wọ́n gbádùn ju àwọn sọ̀hábà lọ ìdí ni wípé ìròrí àwọn súnfì wulẹ̀ nìyẹn nígbà tí n bá dé àsòfíà dátù tọ̀ríkọ̀ màá kà jáde fún yín ok but mi ò nídìí yẹn nìsín but ìròrí wọn nìyẹn now onísúfì náà sì ni wọn náà onísúfì kọ̀dìrí ni ọ́ kọ̀dìríyà ni ọ́ oníkọ̀dìríyà ni ọ́ wọ́n nà tó wá dálẹ̀ ní ọ̀rọ̀ pẹ̀lú gbólóhùn rẹ tó sọ pé ànẹ́bì gan válù àwọn ó válù àwọn bàbá àti yín ju àwọn sọ̀hábà lọ ọ̀rọ̀ yẹn ní pọnmẹ́nu bí ìgbà tá a bá sọ pé bí ìgbà tá a bá sọ pé ó kẹtàn sọ pé ó pé súfì òpùrọ́ yìí o ó kẹtàn yẹn ti nípọ̀nà nínú ó ti ní ìtumọ̀ méjì nínú tá a lè fún o dúró ìtàn rẹ ìwọ fún ara rẹ nù o ní wípé bí ọlọ́run ṣe dá ọ ni pé ọ dá ọ nídàá pé kí itan rẹ kó kẹ̀ kì í ṣe pé wọ́n ló mọ̀ọ́mọ̀ kẹ̀ àpèjúwe irú ọ̀rọ̀ tó sọ nìyẹn. tọ́ ṣẹwárí ní ti gbólóhùn rẹ tó sọ pé àlébì válù àwọn bàbá tiyín ju àwọn sọ̀hábà lọ. pọ́nà tó wà ń bẹ̀ nọ́mbà one túmọ̀ sí pé ànábì válù wọn ju àwọn sọ̀hábà lọ torí pé àwọn gan ní válù yẹn lára wọ́n ní válù yẹn lára ló mú kí ànábì fi válù wọn ju àwọn sọ̀hábà lọ ṣe bí ànábì sallallahu alaihi wasallam kò ní válù ẹni tí ò wúlò òkè ànábì máa gbé kó wá sí ààyè rẹ̀ so láti wá sọ fún ayé wípé ànábì válù àwọn bàbá yín yẹn ju àwọn sọ̀hábà lọ ohun tí ó kọ́kọ́ wá sí ọpọlọ àwọn èèyàn ni pé àwọn bàbá yín yẹn o wọ́n ní values wọ́n ní value kan lára tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé tá a bá compare tá a contrast láàrin àwọn bàbá yín àtàwọn sọ̀hábà àwọn bàbá yín tó dáàkọ yẹn o wọ́n ṣe kí ni wọ́n ní válù lára ju àwọn sọ̀hábà nílì lọ ìdí nìyẹn tí àlẹ́bì fi gbé ọlá fún ọlọ́lá tó gbé oyè fún olóyè ìtumọ̀ àkọ́kọ́ nù ìtumọ̀ kejì ìtumọ̀ kejì eléyìí remote eléyìí jìnnà ìtumọ̀ àkọ́kọ́ yẹn làwọn èèyàn ó dì mú tí wọ́n fi máa ṣe ẹnu wọn yánnayànna yàtayàta sí àwọn sọ̀hábà tí wọ́n fi máa gbọ́lá fún àwọn bàbá yín wọ̀nyẹn lórí àwọn sọ̀hábà radiyallahu anhum ajma'in. ìtumọ̀ kejì òun ni pé ànábì ló válù wọn ju àwọn sọ̀hábà lọ o kì í ṣe pé àwọn gangan ní válù yẹn lára tó bẹ́ẹ̀ ìtumọ̀ kejì ni yẹn ni pé ànábì sallallahu alaihi wasallam òun ló válù wọn lọ́dún ara rẹ̀ ó válù àwọn bàbá yìí bàbá yìí tó dákọ yẹn lọ́dún ara rẹ̀ ju àwọn sọ̀hábà lọ kì í ṣe pé àwọn gangan ní válù yẹn lára tó bẹ́ẹ̀ ìtumọ̀ kejì nìyẹn so ọ̀rọ̀ tẹ́yí súfì òkúrọ̀ yìí sọ ọ̀rọ̀ tí súfì òkúrọ̀ yìí sọ bó sì ṣe túmọ̀ sí pé àwọn bàbá yẹn gangan ní válù yẹn lára bẹ́ẹ̀ náà ló ṣe é túmọ̀ sí pé válù yẹn ò sí lára wọn o válù yẹn o kò sí lára wọn pàápàá o wọn ò ní válù tó tó tàwọn sọ̀hábà lára o ṣùgbọ́n lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam òun ló mọ̀ọ́mọ̀ válù wọn. tọ́ ìtumọ̀ tó wá dé túmọ̀ àkọ́kọ́ wípé wọ́n ní válù yẹn lára gẹ́gẹ́ fún ara wọn ìtumọ̀ yẹn làwọn èèyàn yín ni wọ́n dì mú torí pé ìtumọ̀ yẹn ó ní ẹ̀yin oníṣúfí lẹ fi gbé ọlá fún àwọn ṣéwù yín lórí àwọn ànẹ́bí ọlọ́run lórí àwọn ànẹ́bí ọlọ́run ìtumọ̀ yẹn lẹ fi gbé ọlá fún àwọn mùrí yín àbọ́ọ̀fù àwọn sọ̀hábà. nígbà tí mo bá dé àsòfíà zátùtọ̀rí kọ̀ èmi yóò ka ibi tí ẹ ti sọ sọrú wóróworó bẹ́ẹ̀ màá kà á mi ò fẹ́ gbé wọnú eléyìí ni. tọ́ nígbà tí arákùnrin yìí wá sọ̀rọ̀ ìjáde tán tọ́rọ̀ ìwà dáfìtì náà lẹ̀ tó dá wàhálà alẹ́ sí lọ́rùn ọwọ́ àwọn náà àbáyọ ọwọ́ àwọn náà àbáyọ ẹ wá gbọ́ ohun tó wá sọ. So. bí ẹ̀ bá fẹ́ gbọ́rọ̀ kalẹ̀ pé lágbájá sọ báyìí ó ti wí gangan ẹni pé ńgbà tí àwọn àkànwó gbé ń dùn ní wọ́n ní ah, ọlá nàbí lọ́lájú àwọn sàhábà lọ ọlá nàbí lọ́lájú àwọn sàhábà wọ́n ní àwọn bàbá àwọn lọ́lájú àwọn sàhábì lọ yà. Ah! èmi wá ń wò ńgbà mọ ńgbà tí ọmọ mi yìí wá fún mi tó ní ń gbọ́ wọn yà mo ní bóyá kì í sè mi. ó ti torí mi ò sọ kẹ́límà ọlọ́lá kẹ́límà tí mo sọ ní value fálùú sì ní òyìnbó ni tó kẹ́lìmà fálùú yẹn la gbọ́dọ̀ kọ́kọ́ tírèsì náà akọ tírèsì rẹ̀ bàbá tírèsì kẹ́lìmà fálùú lọ́dọ̀ ti òyìnbó àwọn agbèwádọ̀ lárúbáwá kíni lárúbáwá ó tù ú màánà fálùú bàbá wa débẹ̀ á bá ń bẹ̀ pé tẹ̀kíbíù fálùú tààzìm fálùú tẹ̀fọ̀kìm fálùú. so bàbá n'ihu ya kọdara nke ọ ọ́ àzúmọ̀ ọgbọ ọ̀gbọ́n kìí ṣe ọgbọ bàbá ní nǹkan ọgbọ ọgbọ rẹ̀ ọ̀gbọ́n ọ̀fálù rẹ̀ kìí ọgbọ ọgbọ kìí yẹ fálù sọ́rùfù ń bẹ nínú yorùbá mantiki ń bẹ gbogbo àwọn màwádù àmàwádù lùgàwíyà iná ló pé sára yorùbá náà ọ̀gbọ́ oyè tí wọ́n bá ní ọ̀fàlù pé kìíní yìí ọ̀fàlù ó sì àázùmà ó sì àázùmà ọ̀fàlù tọ́ba ní ọ̀fàlù rẹ̀ àázùmà. <laughs> àzọ́mà kódà kínní yẹn lè má ó lè má bàálù ẹni yẹn lọ fàlù rẹ̀ fúnra ẹ̀ òun ló pìfà rẹ̀ fúnra ẹ̀ hmm. tẹ́lẹ̀ ẹnu bàálù lásán masala kẹni tó fẹ́ tí mo lè yẹjú ẹ̀ fẹ́ni tí ó bá gbọ́ òyìnbó ni èmi ò sì yan èmi èsì ìdílé ìbò àmọ́ èé tún kọ́ ẹni ọ̀kàwé tóun náà màtúmọ̀ bàálù. ọmọ ma máa gún gbé kalẹ̀ pé anabi value wọn ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni kéèyàn sọ pé àwọn bàbá yẹn value ju àwọn sàhábà lọ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni yíò ọ̀tọ̀ ni ànábì wọn jù wọn lọ hmm. méjèèjì màánà méjèèjì ọ̀jọ́ra wọn wàláì wala ebe ti sọ yìí ní sin àwọn tí wọ́n ní ẹ̀kọ́ tí wọ́n e sọ pé àwọn bàbá yẹn fálù ju àwọn sàbí lọ ewúrẹ́ èyí sọ pé wọ́n ju àwọn sàhábà lọ mo ní ànábì bá lù wọn ju àwọn sàhábà lọ. náà ẹ mú ìwọ̀n lọ́wọ́ àwọn. ti gbọ́ bá òun fúnra ara rẹ̀ sufi òpùrọ̀ yìí ó padà come to a reality wípé àwọn sọ ànábì sallallahu alaihi wasallam ó válú àwọn bàbá wọn ju àwọn sọ̀hábà lọ ó ti padà rí wípé ọ̀rọ̀ yẹn ó lè kó ìtumọ̀ méjì sínú so ìtumọ̀ àkọ́kọ́ ńbẹ̀ náà ni pé àwọn àwọn bàbá válù wọn válù ju àwọn sọ̀hábà lọ ló mú kí ànẹ́bì náà válù wọn ju àwọn sọ̀hábà rẹ̀ lọ. ìtumọ̀ kejì ò ní wípé àwọn bàbá ò válù o wọn ò válù o wọn ò válù ṣùgbọ́n ànẹ́bì sallallahu alaihi wasallam ọkàn válù wọn ni. mo rò pé ẹgbà pẹ̀lú mi. ìtumọ̀ àkọ́kọ́ ni pé àwọn bàbá yẹn válù ju àwọn sọ̀hábà lọ ló mú kí ànẹ́bì válù wọn. ok ìtumọ̀ kejì ni pé àwọn sọ̀hábà yẹn àwọn bàbá àwọn yẹn wọn ò válù rárá o wọn ò válù rárá o wọn ò válù rárá o ṣùgbọ́n ànẹ́bì lọ́dọ̀ ara rẹ̀ sallallahu alaihi wasallam olóvalù wọn àbọ̀ọ̀fù àwọn sọ̀hábà. So èwo ló súnmọ́ káwọn èèyàn kọ́kọ́ dì àkọ́kọ́ ni pé àwọn bàbá yẹn válù lọ́dún ara wọn tó bẹ́ẹ̀ gẹ́ lẹ́yìn ànẹ́bì pé àwọn bàbá yẹn válù lọ́dún ara wọn tó bẹ́ẹ̀ gẹ́ ló mú kí ànẹ́bì náà ó válù wọn ju àwọn sọ̀hábà lọ. ìtumọ̀ àkọ́kọ́ yẹn òun ni yóò kọ́kọ́ lọ sí làákàyè oníṣúfí torí pé lọ́dọ̀ ti wọn àwọn gbà pé àwọn ṣíwà amẹ́dà Tìjání ni ẹ̀ṣẹ́ àbùkọ́dí Jẹ̀lání ni gbogbo àwọn ṣéhùn yẹn wọ̀nyẹn wọ́n gbà pé wọ́n lọ́lá ju ànẹ́bì lọ àtàwọn sọ̀hábà gangan lọ so nígbà tí arákùnrin wa come to reality yìí ó wá fẹ́ jà raburabu. Rabu ló fi wá bọ́ta padà ló fi wá òun ò sọ pé àwọn bàbá wọ́n válù ju àwọn sọ̀hábà lọ o whereas bó o sọ bẹ́ẹ̀ nínú ìtumọ̀ tí ń bẹ fọ́rọ̀ rẹ òní bó o sọ bẹ́ẹ̀ lábúlọ́n nínú máànà tó wà fọ́rọ̀ tó o sọ àlèyọ́ ọ̀lẹ̀ ń bẹ̀ na ó wá clear here báyìí pé ọ̀sọ̀ wo ọ̀gbà yẹn lérú o ọgbà yẹn lérò ok so pé ọgbà pé àwọn bàbá yín àwọn bàbá yín yẹn tó dákọ wọn ò lọ́lá wọn ò sì ní válù yẹn lára táwọn sọ̀hábà wọn ò ní válù yẹn lára táwọn sọ̀hábà àwọn sọ̀hábà ní válù lára ní gbogbo ọ̀nà wọ́n ní válù lára ju àwọn bàbá yín wọ̀nyẹn lọ so ní ìsìn o ti wá clear air o ti wá clear rẹ̀ o ti wá clear ara rẹ̀ bẹ́tà ẹ̀tún gbọ́ tó wí. sẹ́rù ti wá rí ni tóun bá nàbì láyé tó sì já sí wípé ó ń pè gẹ́sì rẹ̀ tẹ́lẹ̀ tó padà wá di sàhábà tó wá nípò tó fálù ọ̀gbọ́n àwọn ọmọ àá sí anábì anábì anábì òun náà táàbí náà bá bá rú ẹni kò ní ní ó lìdí wọ́n tó ti lìdí àwọn ogun against ìwárí wọ́n náà lọ́wọ́ àbáwá lìdí ogun zalazu zalazu lì í ó ti bá wọn bá nẹ́bí ti wá pàtàkì ẹ̀ tó ti ogun ẹ̀ tó wọn ó tún wá bá rú àwọn tí wọn wá fojú kàn wọn rárá. wọ́n làwọn yàrá òní ó ti àwa lè sọ wípé ọlá àwọn àbáyẹn ju ti àwọn sàábà lọ báwọn káwọn wí o ó ti yé wọn kí n tètè torí ìníjẹ́ kó tì í sí mi lẹ́nu ó ti rọ àwọn bàbá yìí ń tó àwọn sàábì ọlá àwọn ò tó àwọn sàábì ipò wọn ò tó àwọn sàábì àmọ́ máa zálíkà ànábì sì bá lù wọn ju àwọn sàábà lọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí. èrí láti kà fún ọyìn. èrí nù. náà. mo rò pé gbọ́bà nísìn arákùnrin ti fẹnu ara ẹ̀ sọ wípé ànábì kan bá láwọn bàbá àwọn ni o wọn ò bá lù o wọn ò bá lù o wọn ò bálù táwọn sọ àbá o wọn ò dọ́lá tó wọn o wọn ò tẹ̀wọ̀n tó wọn o. so ẹ wá máa gbọ́ sẹ́ni tálákùnrin sọ <laughs> táóríyà ni o ó fi ṣe kọ́pà ọkùnrin mo mọ bàbá yìí dáadáa oníṣúfì ni mo mọ dáadáa oníṣúfì ni onísúfì oníbàǹdìrí àwọn oníkọ̀dìrí yà ni tó sì ní ìjọ alásàlátù tí wọ́n jọ máa ń ṣe gbẹdẹmukẹ àdínì lórí social media irọ́ ló ń pa irọ́ ló ń pa nínú ọkàn rẹ̀ according to ojú ọ̀nà tó wà àwọn bàbá yẹn válù ju àwọn sọ̀hábà lọ kódà wọ́n válù ju àwọn ànábì ọlọ́run lọ àṣírí yẹn ni màá tú nínú àsòfíà zato tọ̀rítọ̀ ẹ bá já fìbẹ̀ yẹn lẹ́nà ká lọ pẹ̀lú tó wì ká lọ pẹ̀lú tó wì ó sọ ilé yìí pé káyé jẹ́ òun sinmi ká lè kó òun sinmi ká má ta kò mọ́ nítorí ọsọ nù ṣẹwárí prógámù tí bàbá yìí fi ṣe àtúnṣe ọ̀rọ̀ rẹ̀ ó fẹ̀ tó wákàtí kan tó fi sọ̀rọ̀ tó mú àwọn àdìsí wá tó mú àwọn àlàyé wá èyí tó jẹmọ́ èyí tí ò o ó sàmú wá àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn ọ̀rọ̀ tó sọ kẹ́yìn lórí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ ni mo play yẹn o ọ̀rọ̀ tó sọ kẹ́yìn ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí i. ṣé mo ti wá rí ni tóun bá nábì láyé tó sì já sí wípé òun ìdísí rẹ̀ tẹ́lẹ̀ tó padà di sàhábà tó wá nípò tó fálù ọ̀gbọ́n àwọn ọmọ áfí anábì anábì anábì fálù òun náà sáànàbì bá fálù ẹni kò ní ní ó lìdì wọ́n tó ti lìdì àwọn ogun ègé ìdìwárí wọ́n náà lọ́wọ́ àbáwá lìdì ogun zàlázù zàlázù lì ó ti bá wọn sáànàbì ṣe wá pàtàkì ẹ̀ tó ṣe ogun ẹ̀ tó wọn ó tún wá fálù àwọn tí wọn wá fojú kàn wọn rárá. wọ́n làwọn yàrá òun ni kò àwa lè sọ wípé ọlá àwọn bàbá yẹn ju ti àwọn sàábà lọ báwọn ká ń wí o ó ti yé báwọn kí n tètè torí ìníjẹ́ kó tì í sí mi lẹ́nu ó ti yé báwọn àwọn bàbá yẹn ò tó àwọn sàábì ọlá wọn ò tó àwọn sàábì ipò wọn ò tó àwọn sàábì àwọn máa zálíkà ànábì sì bá lù wọn ju hmm. àwọn sàábà lọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí ẹ̀rí láti kà pọ̀ yìí ẹ̀rí nù. ẹ̀rí wo lo tún fẹ́ mú wá mọ́ ọkọ̀ọ̀kọ́ ti mú gbogbo àwọn ẹ̀rí wá in your conclusion ó padà sọ pé àwọn ò sọ pé àwọn bàbá yìí lọ́lá ju àwọn sọ̀hábà lọ a sọ pé wọ́n válù ju àwọn sọ̀hábà lọ a sọ pé wọ́n pàtàkì ju àwọn sọ̀hábà lọ so ànẹ́bì ló kàn value, wọn ọkàn válù wọn ni wọn ò ní quality value yẹn lára quality yẹn kò sí lára wọn káì ẹ wàá mọ̀ gbọ́ arákùnrin bàbá yìí ó padà padà síbi pé àwọn sọ̀hábà ní válù lára ní tiwọn tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n fi wà ní ipò ẹni tó lóore jùlọ nínú umma ànábì àwọn àdíìsì tí bàbá yìí padà mú wá láti fi jà raburabu wọ̀nyẹn fẹ́ntọ́ bá ti gbọ́ ọ lẹ́kùnrẹ́rẹ́ àti ibi tí ó padà parí ọ̀rọ̀ rẹ̀ sí ó ti fi hàn pé kò wulẹ̀ mọ ojútùú àwọn àdìsí náà dáadáa. torí gbogbo àdìsí tó mú wá ó fẹ́ fi máa bá kí pé àwọn bàbá yẹn ní válù lára jàwọn sọ̀hábà lọ́nu kò wá rọ́nà lọ lọ́wọ́ parí ọ̀nà wá dí mọ́ lọ́wọ́ padà wá kọ̀ǹklúdì yìí pé àwọn ò sọ pé àwọn bàbá yẹn ní válù ju àwọn sọ̀hábà lọ àwọn ò sọ pé àwọn bàbá yẹn ní wọ́n pàtàkì ju àwọn sọ̀hábà lọ nígbà tí ọ̀rọ̀ náà lọ mọ́ tó ń ti àwọn ẹ̀rí àjòmọ́ ẹ̀rí tí ọ̀gbọ́yé tó kó wá ok so ibi tó padà parí ọ̀rọ̀ ẹ̀ sí ó fi hàn wípé kò gulẹ̀ mójútó àwọn àdìsí tó kó wá yẹn èmi ò wà ní táìmù fáwọn àdìsí yẹn ní ìsìn torí ṣẹ́ pọ̀ lẹ̀ àmọ́ gọ́tọ̀rọ̀ bá kàn ìmọ̀ràn létí wípé bẹ́ẹ̀ náà ni òpùrọ̀ súfì yìí bẹ́ẹ̀ ló ṣe ń lo àdìsí sí ìdí báyìí tí ó sì yẹ kó lò síbẹ̀ èmi yóò máa jẹ́ kẹ́ ẹ mọ̀ nígbà náà inṣàlá. tọ́ àti pé bàbá onísúfì yìí bàbá onísúfì tọ̀rí kọ̀kọ̀dìríyà yìí ó fẹ́ máa dá rújúrújú sílẹ̀ fún àwọn ènìyàn ni ló fi ń lọ ní fi ń bọ̀ ló fi ń lọ ló fi ń bọ̀ ọ̀rọ̀ tí ò rújú àwọn bàbá yín tó dákọ àtàwọn míì tó dákọ wọn ò ní value wọn ò ní value wọn ò ní value lára táwọn sọ̀hábà kí lẹ fi ṣeré yìí ẹni tí ò mọ ládìgbòlù ni máa fi igbá rẹ̀ fọ́kọ mu ẹ sàbẹ tó kéré jù ó ju bàbá ńlá bàbá yín lọ lọ́dọ̀ Ọlọ́run the smallest sọhábà lọ́dọ̀ orí ó ju bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá yín lọ àwọn bàbá wo gan lẹ ń dákọ náà lẹ́gbẹ̀ẹ́ àwọn sọhábà àwọn bàbá wo gan lè the smallest sahaba in age ó válù ní gbogbo ọ̀nà ju ẹni tó jẹ́ ọ̀gá láàrin àwọn bàbá yín lọ kẹlọ mọ̀ wọn ara yín. àmọ́ tó jẹ́ kárákùnrin yóò mọ̀ sọ tó ń sọ ni pé ó fẹ́ darúdúrúdú sílẹ̀ ni ṣẹ̀wọ̀n pé ìgbà àkọ́kọ́ rẹ̀ kọ́ yìí ìgbà kan lọ́bọ̀ ọ̀ta ló sọ pé kò sí kàfàárà fẹ́ni tó bá súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn-án àwẹ̀ tó di wàhálà rọrùn tó nínú àwẹ̀ tá a gbà lọ́yìn àwẹ̀ fourteen forty àwẹ̀ fourteen forty kò sí kàfàárà fẹ́ni tó bá súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn-án àwẹ̀ kùránì ò sọ bẹ́ẹ̀. bó ṣe dá wàhálà lẹ́ngbà náà ni tó bá ti kú òní bí alásàlá tí ìwà dàdálẹ̀ tó dálẹ̀ tán yáà bọ́ sí social media yáà máa dá yẹn pọnyẹrin sílẹ̀ ní ẹ̀sìn. ẹ mẹ́sàgì ọba yìí lójijì ìṣesí àwọn Sufi oníkẹ́ máa fi ọpọlọ àwọn èèyàn ṣeré tó ń súfí wọ́n máa fi ọpọlọ yẹn ṣeré ni wọ́n lè ní fọwọ́ kan ó kọ ara rẹ lára rẹ wọ́n bá sọ ọ́ di àgbà tí ò ní làákàyè mọ́ ìwọ náà bá máa wọ́kọ̀ káàkiri ara rẹ pé ó kọ tí wọ́n ń pè ọ́ níbo ló wà bí wọ́n ṣe mọ́ ṣe ń tiwọn nìyẹn láfi ní ọmọdé ìṣòfì ohun tó yẹ kí bàbá súnfì òpùrọ́ yìí ó sọ gangan òun nìyí kó sọ pé àti àwọn sọ̀hábà o radiyallahu anhum ajma'in àti àwa tí a kò bá ànábì láyé sallallahu alaihi wasallam gbogbo wa ni ànábì válù gbogbo wa ni ànábì válù bí ó tilẹ̀ jẹ́ pé àwọn sọ̀hábà válù ju àwa lọ. gbogbo wa kúkú ni ànẹ́bì válù àfi ẹni tí ó bá dì válù ara rẹ̀ ẹnìkan kò sì dì válù ara rẹ̀ nínú úmọ̀ rẹ̀ àfi ẹni tí kò gbàgbọ́ nínú rẹ̀ nínú ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam tí kò gbàgbọ́ nínú iṣẹ́ tí Allah fi rán níṣẹ́ sí wa àti pé ẹnìkan kò sì tún ní dìválù ara rẹ̀ àfẹnitọ́ bá jẹ́ oníbídíà bíi tàwọn súfí onítọ̀ríkọ̀ onítọ̀ríkọ̀ tìjàníyà oníkọ̀dìríyà oníṣàbìlíyà àtàwọn ṣíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun tó yẹ kó sọ gẹ́gẹ́ ni ẹjẹ́ tuwílẹ̀ kan sí àti àwọn sọ̀hábà radiyallahu anhum ajma'in àti àwa tí kò bá ànẹ́bì láyé gbogbo wa ni ànẹ́bì value bí ó tilẹ̀ jẹ́ pé àwọn sọ̀hábà wọ́n válù ju àwa lọ àwọn válù ju àwa lọ gbogbo wa kúkú ni ànẹ́bì válù àfi ẹni tí ó bá dìválù ara ninu nínú umma rẹ̀ àfi ẹni tí ó bá dìválù ara rẹ̀ nínú umma rẹ̀ ẹnìkan kò sì dìválù ara rẹ̀ nínú umma rẹ̀ àfi ẹni tí kò gbàgbọ́ nínú rẹ̀ nínú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tí kò tún gbàgbọ́ nínú iṣẹ́ tí Allah fi rán níṣẹ́ sí wa àníṣe ẹnìkan kò sì tún ní dìválù ara rẹ̀ àfi ẹni tó bá jẹ́ onídídíà bíi tàwọn súfì onítọ̀ríkọ̀ yóò ń tìjà níyà ó ń tìjà níyà ó ti dìválù ara rẹ̀ oníkọ̀dìríyà ó ti dìválù ara rẹ̀ oníṣàbìlíyà o ti dìválù ara rẹ eh, alámadíyà o ti dìválù ara rẹ ṣíà o ti dìválù ara rẹ ondalabi o ti dìválù ara rẹ tọba sọ báwo báwo ni ọ̀rọ̀ rẹ̀ ìbá ṣe dára tó létí ayé bí ó bá jẹ́ pé ohun tí ó sọ nìyẹn ọ̀rọ̀ rẹ̀ ìbá dà ìbá tà létí wa àmọ́ súfì yà ni àṣé ọ̀rọ̀ ase ọ̀rọ̀ lókun ẹnu wọn àṣé ọ̀rọ̀ lókun ẹnu wọn nítorí náà jẹ̀má átàlẹ̀ mùsùlùmí àwọn sọ̀háàbá láhùn fọ́dùlù àlẹ́ fọ́dùlù àlẹ́ àwọn wọ́n ní lọ lórí wa pátápátá ṣe wá rí àwọn bàbá tẹ̀ ń dá wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti dìfàlù ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣe kíni ló ti ó fún dọ́là tó dìfàlù náírà fún pánṣẹ́lì bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yín wọ́n ti dìfàlù ara wọn nípasẹ̀ pé most of them onítọ̀ríkọ̀ tìjàníyà onítọ̀ríkọ̀ kọ̀dìríyà onítọ̀ríkọ̀ ṣàdìríyà ẹlẹ́bọ pọ́nbélé onígálàbí fún ọ̀pọ̀lọpọ̀ bàbá yín yẹn so they themselves they value eh, they, they, they, they value themselves they devalued themselves. Bí value tálẹ̀ bí value àwa tá ń bọ̀ lẹ́yìn rẹ̀ kò túmọ̀ sí pé ó value wa above àwọn sọ̀hábà rẹ. Iwájú làwọn sọ̀hábà wà àwọn ni àsàbìkú náà, àlì àwàlù muhajirin والأنصار والذين تبعوهم بإحسان àwọn ni olùgbàwájú àwọn ni ẹni àkọ́kọ́ nínú àwọn muhajirun àtàwọn ansọ́ọ̀ àtàwọn tó tún tẹ̀lé wọn torí pé ìyá bá century by century la fi lọ́lá jura wa lọ nínú Islam year by year century by century la fi lọ́lá jura wa lọ nínú Islam àmọ́ gbogbo umma nẹ́bí pátá àtẹni tó bá láyé o àtẹni tí ọba láyé o nànẹ́bí válù gbogbo wa ọválù wa kò yẹpẹrẹ wa àfiwọ́tọ́ bá yẹpẹrẹ ara rẹ̀ àwọn tó wá yẹpẹrẹ ara wọn nínú wúmọ rẹ àwọn ló ń tìjàníyà àwọn ló ń kọdìríyà àwọn oníṣàbìlíyà àwọn alámadíyà àwọn ṣíà àwọn rọfídọ àwọn jálàbí àwọn àfẹ ẹlẹbọ gbogbo àwọn yẹn pátá wọ́n ti dìfálù ara wọn wọ́n ti ìbálù ara wọn tayọ bí náírà ṣe wà dìválù sí owó dọ́là aláàkúwá ṣe kò ń gẹ́ dáadáa o ọlọ́run ló sì wá ṣe ń bá tó ti gbá òpùrọ́ míì mú màá tún jáde lábẹ́ òpùrọ́ ni súfì yìí insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ká gbìyànjú ká ṣe àpọ́gàmù kó délé kó dé oko aláwòsàn wa ní ẹ̀san olóore. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọ̀díyà níyà àwọn tún ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadi lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú kó kúrọ̀ ní Mírízà mirizagulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmọ́dì kẹfìrí o bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirizagulam ahmadu. àti sheu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas kó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó ti jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí.